Widows and others in need Randolph Dunn àwọn pọ àti àwọn mìíràn nílò don widows and others in need by Randolph don improper treatment of widows Matthew verse and Pharisees hypocrites for ye devil widows houses and for a pretense make long prayer therefore ye shall receive the greater damnation. Mark another Mark of the Mark of the scribes who like to walk around in long robes and like greetings in the marketplaces and have the best seats in the synagogues and the places of honor at feasts, who devour widows' houses and for a pretense make long prayers, they will receive the greater condemnation in those days, as the number of the disciples was growing larger and for a pretense, make long prayers may be neglected in the daily distribution of food act verse responsibility of their family first timothy verses through states honor widows who are truly widows but if a widow has children or grandchildren let them first learn to show godliness to their own household by caring for their own family and to make some return to their parents for this is pleasing in the sight of god she who is truly a widow left all alone has set her hope on god and continues is dead even while she lives command these things as well so that they may be without reproach but if anyone does not provide for his relatives especially for members of his household he has denied the faith and is worse than an unbeliever if any believing woman has relatives who are widows, let her care for them. Let the church not be burdened so that it may care for those who are truly widows. Compilers comment, if any believing woman who has widowed relatives appear to take care of them. Perhaps the man should provide resources so as not to burden the church. The enrolled widows would perform the caring for function, thereby avoiding any impropriety or male relative caring for widows in his family or extended family and comment responsibility of church. This is how we have come to know love. The Messiah gave his life for us. We too ought to give our lives for our brothers. Àwọn ọ̀pọ̀ àti àwọn mìíràn ní ìwúlò Don Ìdárayá tí kò sì sí ti ọ̀pọ̀ Matthew. Àwọn ọ̀pọ̀ àti ní ìwúlò Don Ìdárayá tí kò sì ti àwọn ọ̀pọ̀ Matthew. Èsè àti àwọn ìdàgbàgbọ́, ìdárayá. Máàkì àwọn iṣẹ́ nípasẹ̀ àwọn ìpìlẹ̀ ṣọ́ra fún àwọn akọ̀wé tí ó fẹ́ràn láti rìn ní àyíká, ní pípẹ́ àwọn aṣọ àti bí àwọn ìkíni nínú àwọn ọjà ìtajà àti ní àwọn ìjókòó tí ó dára jùlọ nínú àwọn sínágọ́gù àti àwọn ibi ibi ní títóbi tí ó jẹ́ ilẹ̀ tí ó jẹ́ àwọn àdúrà gígùn. Wọn yóò gba ìdálẹ́jọ́ tí ó tóbi jù ní àwọn ọjọ́ wọ̀nyẹn gẹ́gẹ́ bí iye àwọn ọmọ ẹ̀yìn tí ń dàgbà tóbi àti tóbi. Ẹ̀dùn ọkàn wa ṣe nípasẹ̀ àwọn Júù Hellenistic lòdì sí àwọn Júù Hebraì tí àwọn ń pọ̀ wọn ti ní àìbìkítà nínú pínjojúmọ́, ojúṣe ìdílé wọn, àkókò Tímótì, àwọn àwọn ẹ̀ṣẹ̀ nípasẹ̀ àwọn ìpínlẹ̀ ọ̀la, àwọn ọ̀pọ̀ tí ó jẹ́ àwọn ọ̀pọ̀, ṣùgbọ́n tí ọ̀pọ̀ kan ní àwọn ọmọdé tàbí àwọn ọmọ ọmọ ọmọ. Jẹ́ kí wọn kọ́kọ́ ẹ̀kọ́ láti ṣàfihàn ìwà bí Ọlọ́run sí ilé ara wọn, nífẹ̀ẹ́ fún ẹbí ti ara wọn, àti láti ṣe díẹ̀ sí ìpadàbọ̀ sí àwọn òbí wọn. Nítorí èyí ni inú dídùn níwájú Ọlọ́run, ó tí ó jẹ́ ọ̀pọ̀ tí ó fi sílẹ̀ nìkan ti ṣètò ìrètí rẹ̀, ti ṣètò ìrètí rẹ̀ lórí Ọlọ́run àti ń tẹ̀síwájú ní àwọn ẹ̀bẹ̀ àti ọjọ́, ṣùgbọ́n ó ti wà ní títan pàápàá nígbà tí ó wá pàṣẹ àwọn nǹkan wọ̀nyí dáradára kí wọ́n lè gan, ṣùgbọ́n tí ẹnikẹ́ni kò bá pèsè fún àwọn ìbátan rẹ̀, pàápàá fún ọmọ ilé sílẹ̀, ó ti ṣe ìgbàgbọ́, ó sì burú ju aláìgbàgbọ́ lọ. Tí èyíkéyìí òbí onígbàgbọ́ bá ní ìbátan tí ó jẹ́ àwọn ọ̀pọ̀, jẹ́ kí ìtọ́jú wọn fún wọn, jẹ́ kí ilé ìjọsìn kò dùn, kí ó lè bìkítà fún àwọn tí ó gájú nítòótọ́, ọ̀rọ̀ àsọyé, tí èyíkéyìí tí ìgbàgbọ́ ìgbàgbọ́, tí ó ní àwọn ìbátan tí ó kún láti jẹ́ kí àwọn onígbàgbọ́ àwọn ènìyàn. Síbẹ̀síbẹ̀, gbogbo àwọn Kristẹni, a ó nírètí ọkùnrin láti tọ́jú wọn, bóyá ọkùnrin náà yẹ kí ó pèsè àwọn orísun, nítorí náà kò ṣe ẹrú ilé ìjọsìn. Àwọn ọ̀pọ̀ tí ó forúkọsílẹ̀ yóò ṣe àbójútó àmójútó nínú ìdílé rẹ tàbí ibi gbòòrò kọ́kọ́rẹ́ parí ojúṣe ti ilé ìjọsìn. Báyìí ni a ti ṣe láti mọ ìfẹ́. Mercy àti fi ẹ̀mí rẹ̀ fún wa fún wa. Àwa yan, ó yẹ kí ó fún àwọn ẹ̀mí wa fún àwọn arákùnrin wa. Religion that is pure and defiled before God, the Father, is this, to take care of orphans and widows in their affliction, and to keep oneself unstained from the world. First Timothy, verse clarifies. She who is truly a widow left alone has set her hope on God and continuous supplications and prayer night and day. But she who is self-indulgent is dead, even while she lives. Compilers comment truly a widow is one that has no family of any kind. As a non-Christian family that will not provide for her care, perhaps because she is a Christian. B is a capable widow who makes no attempt to provide for her needs and does not appear to be destitute to Christian families of a widow who come but do not take care of her needs are worse than believers and does not be destitute to Christian family though. Or oh, none. First Timothy verses and let a widow be enrolled by taking them into the number if she is in not less than 60 years of age. B has been the wife of one husband. C having a reputation for good works. D has brought up children. E has shown hospitality to strangers. Has has washed the feet of the saint. J has cared for the afflicted. He has devoted herself to every good work. The church enrolled a widow to perform some function for the needs of the church family. Functions to be performed are not specified B. Places for performing the function are identified C. Need be met by giving food or money to purchase needs widows are enrolled into the number for some type of work. If their work for the church family was not done in church building as there were none, the church was still to care for destitute. Widows not enrolled, not less than 60 years of age. During the first century, women who reached the age of would on average die between their and death days. The desire for sexual relations generally waned during the last few years of their life. Destitute widows under were still to be cared for by the church, but not enrolled as they were expected to. Marry and not fulfill the task for which they were enrolled. ẹ̀sìn tí ó jẹ́ aláìmọ́ àti aláìmọ́ níwájú Ọlọ́run Bàbá. Ní èyí, láti tọ́jú àwọn àgbòrẹ́ àti àwọn ọ̀pọ̀ nínú ìpọ́njú wọn, àti láti tọ́jú ara rẹ̀ ní àkómọ́ tẹ́lẹ̀ láti inú ayé. Àkọ́kọ́ Tímọ́tì ẹsẹ̀ ṣàlàyé. Ó tí ó jẹ́ ọ̀pọ̀ tòótọ́ tí ó fi sílẹ̀ nìkan ti ṣètò ìrètí rẹ̀ lórí Ọlọ́run àti tẹ̀síwájú ní àwọn ẹ̀bẹ̀ àti àwọn àdúrà alẹ́ àti ọ̀sán. Ṣùgbọ́n ó ti wà ní ti ara ẹni tí ó ti kú, pàápàá lákòókò tí ó ń gbé ọ̀rọ̀ àsọyé. Lóòótọ́ ọ̀pọ̀ kan jẹ́ ọkàn tí kò ní ìdílé ti èkéyìí irú. Àkọ́kọ́ Tímọ́tì àwọn ẹ̀ṣẹ̀ àti jẹ́ kí ọ̀pọ̀ kan wà ní ìfipamọ́ pamọ́ nípasẹ̀ gbígbé wọn sínú ọgbà náà tí ó bá ní a kò kéré ju ọdún ọgọ́ta ọdún. B ti jẹ́ àyà ọ̀kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú orúkọ rere fún àwọn iṣẹ́ rere. D ti mú àwọn ọmọdé wa. E ǹjẹ́ ó ti ṣe àdéhùn àlejò sí àwọn àlejò ti wẹ ẹ̀ṣẹ̀ ti àwọn ènìyàn mímọ́. G ti ń ṣe ìtọ́jú àwọn olùpọ́njú. E ti yàsọ́tọ̀ sí ara rẹ̀ sí gbogbo iṣẹ́ rere. Ilé ìjọsìn forúkọsílẹ̀ ọ̀pọ̀ láti ṣe iṣẹ́ àwọn fún àwọn olùpọ́njú. E ti yàsọ́tọ̀ sí ara rẹ̀ sí gbogbo iṣẹ́ rere. Ilé ìjọsìn. Àwọn iṣẹ́ láti ṣe ní àkọsáláyébé. Àwọn ààyè fún ṣíṣe iṣẹ́ náà ní ìdánimọ̀ ọkọ̀. Àwọn àìnílépàdé nípasẹ̀ ọwọ́ láti ra àwọn àìní àwọn ọ̀pọ̀ ti wà ní ìforúkọsílẹ̀ sínú nọ́mbà fún díẹ̀ nínú irú iṣẹ́. A iṣẹ́ wọn fún ìdílé ìjọsìn kò ṣe ní ilé ìjọsìn bí kò sí ẹnìkan. B ilé ìjọsìn tún yẹ fún àwọn ọ̀pọ̀ tí kò yẹ kó forúkọsílẹ̀ kò kéré ju ọdún ọgọ́ta ti ọjọ́ ríà lákòókò ọdọ́rùn àwọn ìbátan gbogbo ti wà ní gbogbo lákòókò àwọn ọdún díẹ̀ ti ìgbésí ayé wọn. Àwọn ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ lè tún wá láti tọ́jú nípa ilé ìjọsìn ṣùgbọ́n kò forúkọsílẹ̀ bí wọ́n náà retí láti fẹ́ kí wọ́n mú àìṣàṣe fún èyí tí wọ́n forúkọsílẹ̀ wọn. Compilers comment wife of one husband could be only married once Be remarried following a divorce that terminated the marriage caused by sexual immorality, fornication by her husband Corey, married following a divorce that terminated the marriage caused by sexual immorality, fornication, marriage covenant other than by fornication, remarried if marriage terminated by the death of husband E, married to only one man at a time, not a polygamist end of comment, reputation for good works C, community knows and respects her because she helps others by her good works B, widows not be involved in serving and doing good works while married would would not be expected to do so after becoming widowed. Brought up children A. Eh, the experience of female parenting B. This criterion could be met by parenting orphan children, even if no biological child. Caring for children on an occasional basis does not carry the responsibility of child. Rearing shown hospitality by providing for the immediate needs of two individuals who are not friends or relative wash the feet of the same. By making traveling Christians comfortable, a servant relative will relative wash the feet of the same, possibly beaten slave parent of rebellious child of a friend, or one persecuted because of faith, an orphan or wanted child left to defend self, devoted herself to every good work. A. The widow's actions before becoming a widow clearly show she was God's servant. B. One should expect her servant activities would continue and that she would not become a busybody, idler, or gossiper after her being taken into their number. Refuse to enroll younger widows for when their passions draw them away from Christ. They desire to marry and so incur condemnation for having abandoned the tasks for which they were enrolled. Besides that, that they learn to be idlers, going about from house to house to house, and also gossips and busybodies saying what they should know. So, I would have younger widows marry, bear children, manage their households, and give the adversary no occasion for slander, for some have already strayed after Satan. If any believing woman has relatives who are widows, let her care for them. Let the church not be burdened, so that it may care for those who are widows, who are truly widows, from 1 Timothy. Verses through. verses two. Ọ̀rọ̀ àsọyé. Ìyàwó tí ọkọ kan lè jẹ́ nínilẹ́ẹ̀kan bú. Tún ìyàwó lẹ́yìn ìkọsílẹ̀ tí ó fòpin sí ìgbéyàwó tí ó fa nípasẹ̀ ìbálòpọ̀ àgbèrè àgbèrè nípasẹ̀ ọkọ rẹ̀ kó. Tún ní ìyàwó àtẹ̀lẹ̀ pé ìkọsílẹ̀ tí ó fòpin sí ìgbéyàwó nípasẹ̀ àgbèrè. Ẹ fìfo ẹlẹ́kùn years mìíràn jù nípa àgbèrè lòdù. Tún ṣe ìgbéyàwó tí ìgbéyàwó ti fòpin sí ikú ọkọ ẹ̀. Ti ṣe ìgbéyàwó fún ọkùnrin kan ṣoṣo ní àkókò kan kì í ṣe lóbìnrin púpà. Àgbèrè lòdì tún ṣe ìgbéyàwó tí ìgbéyàwó sóyè. Ọ̀gá fún àwọn iṣẹ́ rírà. Agbègbè mọ́ àti bọ̀wọ̀ fún nítorí ó ṣe ìrànlọ́wọ́ fún àwọn mìíràn nípasẹ̀ àwọn iṣẹ́ rere bí àwọn ọ̀pọ̀ kò ṣe alábápín nínú ṣíṣẹ́ àti ṣíṣe àwọn iṣẹ́ rere lákòókò tí ìyàwó kò ní ó ti ṣe yẹ láti ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí ó di ọ̀pọ̀. Mú àwọn òde wá. Ìrírí tí òbí obìnrin bí ó lè pàdé àgbékalẹ̀ yìí ní àwọn ọmọdé ọmọ aláìní baba pàápàá tí kò bá sí ọmọ ti ẹ̀dá kan. Nífẹ̀ẹ́ fún àwọn ọmọdé lórí ìpele ilé kọ̀ọ̀kan kò mú ojúṣe ti ọmọ àtòfọ̀ ìkọlùpá tí ó hàn nípasẹ̀ pèsè fún àwọn àìní lẹ́sẹ̀kẹsẹ̀ ti sí àwọn ẹni kọ̀ọ̀kan tí kì í ṣe ọ̀rẹ́ tàbí ìbátan fọ ẹ̀ṣẹ̀ ti àwọn ènìyàn mọ́ nípa ṣíṣe rin ìrìn àjò ní ìtùnú. Ó jí ìránṣẹ́ ọṣẹ kan tí ó dàkíá, ó ṣe ṣe ẹ̀rúlú, òbí tí ọmọ ọlọ̀tẹ̀ tí ọ̀rẹ́ tàbí ìbátan rẹ̀, ìyàwó tí a fi sílẹ̀ tàbí ènìyàn inúnibíni sí nítorí ìgbàgbọ́, ọmọ aláìníran, yà sọ́tọ̀ fúnra rẹ̀ sí gbogbo iṣẹ́ rere. a. Àwọn iṣẹ́ tí ó jẹ́ kí ó di ọ̀pọ̀ ní kedere pé ó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run gbè. Ẹnìkan yẹ kí ó lọ, àwọn iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ yóò tẹ̀síwájú àti pé kò ní di ìròyìn kan, ìdìlà tàbí aláìfòtítọ́ lẹ́yìn tí ó mú ní ìyè wọn. Kọ̀ láti forúkọsílẹ̀ fún àwọn ọ̀pọ̀ ọ̀dọ́ tí ó forúkọsílẹ̀, nítorí nígbà tí àwọn ìfẹ́ wọn fà wọ́n kúrò ní ilẹ̀, wọn yóò fi agbára fún àwọn iṣẹ́ wọn, wọn yóò fún àwọn ọmọ mọ́. Nítorí náà, èmi kò ní ìforúkọsílẹ̀ dáì nínú àwọn tí ṣáájú lẹ́yìn Sátánì. 1 Corinthians verses and state to the unmarried and the widows, I say that it is good for them to remain single as I am. But if they cannot exercise self-control, they should marry, for it is better to marry than to burn with passion. Compilers comment, unmarried would be those never married, divorced with a certificate of divorcement, and widows. Better to marry as he desires for social and sexual relationships hinder widows from performing the task needed by the church. Excessive time provides the opportunity to develop laziness and become idle, which often results in gossiping and minding everyone's business. A busybody, key cause of strong sexual desires young widows should marry and command first John verses and ones whoever has earthly possessions and notices and notices a brother in need and yet withhold his compassion from him. How can the love of God be present in him? Little children, we must stop expressing love merely by our words and manner of speech. We must love also in action in truth. John addresses the Christian family, both men and women. Be a brother in without any restrictions. In need knowledge of necessities of life are to be assisted. Brother is often an inclusive term, being either male or female. Conclusion It is the responsibility of the widow family, children, grandchildren, or near relative to see to her if she is unable to care for themselves. Those without family, or those whose familiar and individual Christians and the church body. Christian destitute widows' needs are to be met before other widows. Christians are to have compassion for those known to be lacking necessities of life as the Gentile Christians sent relief to Hebrew Christians in Jerusalem. Destitute widows who are by their actions prior to widowhood had a reputation sent relief to Hebrew Christians in Jerusalem. Destitute widows who are by their actions prior to widowhood had a reputation for the purpose for enrolling But my opinion is they perform fun- functions needed by the body. It could have been helping those suffering, but not destitute teaching to Christian women the gospel, teaching younger women how to treat their husbands and children with love and respect, and to encourage them to do good works. Ní àkọ́kọ́ Kọ́ríńtì, àwọn ẹ̀ṣẹ̀ àti ìpínlẹ̀ sí àwọn tí kò ṣẹ̀ṣẹ̀ rírí àti àwọn pọ̀. Mo sọ pé ó dára fún wọn láti wà ní ẹ̀yọ̀ kan bí èmi, ṣùgbọ́n tí wọn kò bá lè ṣe ìṣàkóso ara ẹni, wọ́n yẹ kí o fẹ́. Fún ó dára láti fẹ́ ju láti sùn pẹ̀lú ìfẹ́, ọ̀rọ̀ àsọyé. Àwọn tí kò ṣe ìgbéyàwó yóò jẹ́ àwọn tí kò ṣe ìgbéyàwó ìgbéyàwó, ìkọ̀sílẹ̀ sísun pẹ̀lú ìfẹ́ àti àwọn ọ̀pọ̀ dára jùlọ láti fẹ́ bíà àwọn ìfẹ́ fún àwọn ìbátan àwùjọ àti ìbálòpọ̀ dí àgbèdéméjì àwọn ọ̀pọ̀ láti ṣiṣẹ́ṣeṣe nílò nípasẹ̀ ilé ìjọsìn bí àkókò púpọ̀ pèsè ààyè láti dàgbàsókè olè kí ó di ìdílé èyí tí nígbà gbogbo àwọn àbájáde ní ìṣòro òdì àti di mímọ́ ìṣọ̀ gbogbo ènìyàn olúkúlùkù kọ́ nítorí àwọn ìfẹ́ tí ó lágbára tí àwọn ọ̀dọ́ lè fẹ́ ọ̀rọ̀ ìwòye ní àkókò John àwọn ẹ̀ṣẹ̀ àti má gbìyànjú ẹnikẹ́ni tí ó bá ní Ọlọ́run ṣe lè wà nínú rẹ̀ àwọn ọmọdé kékeré a gbọ́dọ̀ dáwọ́ kéde nípa wa, àwọn ọ̀rọ̀ wa àti iṣẹ́ ọ̀rọ̀ wa. A gbọ́dọ̀ nífẹ̀ẹ́ tún ní iṣẹ́ àti ní òtítọ́. A jọ ń ṣe àdírẹ́sì ìdílé Kírísítánì àti àwọn obìnrin. Gbé ọkùnrin láìsí àwọn ìhámọ́ èyíkéyìí tí ó nílò, àìní àwọn ẹni tí ìgbésí ayé ní láti ṣe ìrànlọ́wọ́. Arákùnrin ìgbà gbogbo ní ìgbà ìbàjẹ́ kí ó jẹ́ ọkùnrin tàbí obìnrin. Ìparí, ó jẹ́ ojúṣe ìdílé tí ọ̀pọ̀ àwọn ọmọdé ọmọ wọn tàbí súnmọ́ àwọn ìbátan láti rí sí rẹ̀ tí kò bá lágbára láti tọ́jú fún ara wọn. Àwọn tí láìsí ẹbí tàbí àwọn tí àwọn ìdílé rẹ̀ kò lágbára tàbí kọ̀ láti pèsè fún àwọn àìní wọn ní láti ní àbójútó nípasẹ̀ àwọn Christian ilé ìjọsìn kọ̀ọ̀kan àti ara ilé ìjọsìn. Kristiani kò jẹ́ àwọn aláyè. Kristiani ní láti pàdé ṣáájú àwọn ọ̀pọ̀ mìíràn. Àwọn Kristiani ní láti ní àánú fún àwọn tí a mọ̀ láti ní àìní ìgbésí ayé. Bí àwọn Kristi ti Kristiani ran ìdẹ̀rùn ní Jerusalẹmu, àwọn ọ̀pọ̀ tí àwọn ọ̀pọ̀ tí àwọn tí a mọ̀ tí a ná, ó lè ti ṣe ìrànlọ́wọ́ fún ìjìyà wọn. Ṣùgbọ́n kì í ṣe aláìní ti àwọn obìnrin tí kì í ṣe Kristiani. Obìnrin bí ó ṣe lè ṣe ìtọ́jú àwọn ọkọ wọn àti ọ̀wọ̀ àti láti gbà wọ́n níyànjú láti ṣe àwọn iṣẹ́ rere.